ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wo amóhùnmáwòrán Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín a ó máa ti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ́jẹ dé ibi ìròyìn tó ṣe kókó jùlọ Sekinat Ọláìdíraje ní orúkọ mi. Oyè ti ń fojú hàn pé gbogbo ìrọ́kẹ̀kẹ̀ ogun àti ìlú ogun tó ń ró pọnlápọnlá láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti ń wálẹ̀ báyìí. Ààrẹ Donald Trump ló ti kọ́kọ́ sọ wípé ó dàbíi pé orílẹ̀-èdè Iran ti ń ronúpìwàdà lẹ́yìn tí ó ju àdó olóró sí apá ibi tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà wà ní Iraq bẹ́ẹ̀ ni Iran jẹ́wọ́ pé iṣẹ́ owó òun ni Trump ni kò sí ẹnikẹ́ni tó farapa nínú ìdúngbàmọ̀ àdó olóró ọ̀hún àwọn nǹkan ráńpẹ́ ló kọ̀ bàjẹ́ ikú kozim Soleimani tó jẹ́ balógun ikọ̀ ọmọ ogun ilẹ̀ Iran àti jíju àdó olóró sí apá ibi tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà wà jẹ́ ara ẹgbìnrin ọ̀tẹ̀ àti ìjà tó ti wà láàrin ilẹ̀ Amẹ́ríkà àti Iran fún ọdún tó ti pẹ́ olùdarí ilẹ̀ Iran Ali kamene, ṣàpèjúwe jíju àdó olóró náà gẹ́gẹ́ bí àdójútì fún ilẹ̀ Amẹ́ríkà ó wá ké sí orílẹ̀-èdè ọ̀hún láti kó gbogbo àwọn ènìyàn rẹ̀ àti ikọ̀ ọmọ ogun rẹ̀ kúrò ní apá ọ̀dọ̀ wọn pẹ̀lú gbogbo àlàáfíà tó ti ń padà báyìí gbogbo ọkọ̀ bàálù káàkiri àgbáyé tó lọ sí ìlú Dubai United Arab Emirates Iran àti Iraq ni wọ́n ti fi òfin dè ẹ̀wẹ̀ lẹ́yìn gbogbo èyí ìwádìí kan jáde láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ kan ní ilẹ̀ Amẹ́ríkà nípa ààrẹ Donald Trump tó sì fi hàn pé iyì rẹ̀ ti ń já wálẹ̀ lágbàáyé. Àjọ Petroleum Product Pricing Regulatory Agency PPPRA sọ wípé ilẹ̀ Nàìjíríà kó ogún bílíọ̀nù jálá bẹntiró wọlé ní ọdún 2019 nígbà tí o àwọn ilé ìfọpo tó wà ní ilẹ̀ yìí fọ àádọ́sán-dín-mẹ́rin mílíọ̀nù jálá bẹntiró ìyẹn premium motor spirit nínú ọdún yìí nínú àtẹ̀jáde kan tó wá láti ìlú Àbújá akọ̀wé pàtàkì sí àjọ PPPRA Abdulkadir Saidu sọ wípé bílíọ̀nù kan mọ́kàndínlógún dín díẹ̀ jálá epo bẹntiró ni wọ́n tà nínú orílẹ̀-èdè nàìjíríà nínú ọdún tó kọjá ó tún ní ó ju ẹgbẹ̀rún kan àgbá tó ń gbé oríṣi ohun epo rọ̀bì wọlé sí nàìjíríà ló jákulẹ̀ lórí omi bẹ́ẹ̀ ó wá ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn iléeṣẹ́ aládàáni àti àgbéǹde àwọn ibi ìfọpo tó ti dẹnu kọlẹ̀ kí ìpèsè epo tún lè máa tẹ̀síwájú sí i lákòótán ṣèyídù gbóríyìn fún àwọn iléeṣẹ́ tó ń ta epo rọ̀bì bí wọ́n ti ń jẹ́ kí ó dé gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí tí ètò ìdàgbàsókè ọrọ̀ ajé sì ń lọ bí ó ti yẹ kí ó máa lọ. àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti sọ bí ó ti rí lọ́kàn wọn lórí àwọn ẹnubodè tó wà ní àtìpa ẹ já ohun tí wọ́n sọ. láti oṣù kẹjọ ọdún 2019 tí ààrẹ muhammadu buhari ti kéde pé kí gbogbo ẹnu ibodè lórí ilẹ̀ di títì pa ni gbogbo nǹkan ti yí padà nígbà tí àwọn kan ṣàlàyé pé gbogbo nǹkan yí padà láì dáa ìjọba fi hàn pé àwọn ènìyàn náà ni yóò padà jẹ àǹfààní ìgbésẹ̀ yìí nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí ó ní àwọn ènìyàn tí iye wọn ò dín ní igba mílíọ̀nù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ènìyàn náà ń jẹ ló ń wá láti òkè òkun tí ó sì jẹ́ pé ẹnu ibodè lórí ilẹ̀ ni wọ́n ń gbà wọlé. nítorí eléyìí ní kété tí ìjọba ti ẹnu ibodè ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí di ọ̀wọ́n gógó nígbà tí ìjọba sọ pé ìgbésẹ̀ yìí yóò mú kí iṣẹ́ àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè yìí túbọ̀ ní àlùbáríkà sí i àwọn ènìyàn lérò pé ó yẹ kí ìjọba ti ki àwọn àgbẹ̀ lọ́wọ́ ju báyìí lọ kí wọ́n tó ti ibodè nílùú àkúrẹ́ arákùnrin fẹ́mi daniel ṣàlàyé pé ó yẹ kí títí ibodè náà jẹ́ àǹfààní fórílẹ̀-èdè yìí bí ó bá jẹ́ pé èrò ìjọba nípa rẹ̀ kò jinlẹ̀ tó. nǹkan tẹ́mi kàn rí sí nǹkan tán tí bọ́n ṣe ti bọ́dà yẹn pé tó bá jẹ́ pé bọ́n ṣe tì í pé àwọn ìrẹsì títí wá ṣe ọ̀dà sáà ni pé wọ́n máa ó máa pọ̀ ń ta ṣe rí ìlú yìí á pọ̀ oúnjẹ tí wọ́n dẹ̀ ń produce ṣe ọ̀dà sáà tí à ń produce síta ó kéré jọjọ láti fíìdì wa ẹ rí i pé bọ́n ṣe ti bọ́dà yẹn gbogbo àwọn kan wọ́n ṣe ọ̀dà sand bọ́n ṣe ti bọ́dà yẹn tó bá jẹ́ pé bọ́n ṣe tì í yẹn pé gbogbo kan máa di àwọn èèyàn lọ́rùn ìbá pé gbogbo àwọn ìrẹsì tá à ń produce ní ọ̀dọ̀ one. ń buy ẹ̀ pé gbogbo àwọn èèyàn máa ríra ní ẹ̀dínwó ìbádà bẹ̀tẹ̀ bá rí ń sìn ìrẹsì tí ó yẹ kó ju five thousand six thousand tó jẹ́ pé èmi àti yín ká mówó lápò báyìí ṣe understand kákan lọ ra rẹsì ní ọjà kò rí báyẹn mọ́ báàgì rẹsì ti tiwa tiwa tá a náà produce nàìjíríà gan ó dáa pé wọ́n ní bóyá bíi almost seventy thousand àwọn èkó fẹ́ gbé tiwọn lẹ́sìn nílùú Adó-Èkìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a bá sọ̀rọ̀ fẹ́ kí ìjọba gbé ìgbésẹ̀ ní kíákíá láti lè jẹ́ kí ọ̀wọ́n gógó oúnjẹ kí ó di ohun tó wálẹ̀. àrùn gbogbo nǹkan tó ń tàn sí ó ti wọ́n kó bá wa ní sílẹ̀ àkọ́kọ́ oúnjẹ ráìsì tó ń tà ní kinní kan tẹ́lẹ̀ ráìsì ẹ̀sìn ó ti sún wa kó dínlẹ̀ kó máa ta ráìsì díẹ̀ dá àwọn nǹkan tí wọ́n ti jẹ́ kí ó ṣe kinní kó máa jẹ́ kó rọrùn. bí àwọn ènìyàn ti ń pàrọwà yìí ni ìjọba ń sọ wípé ìjàmbá àwọn onífàyàwọ́ lórí ètò ọrọ̀ ajé nàìjíríà ló ti wálẹ̀ sí i nígbà tí ohun ìjàmbá tí àwọn onísùmọ̀mí fi ń ṣiṣẹ́ láabi wọn kò ráyè wọlé ọ̀pọ̀ àwọn ènìyàn nílùú èkó ló sì faramọ́ ìgbésẹ̀ yìí ó ó jẹ́ kí àwọn àgbẹ̀ wa tún kán tún tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ sí nítorí nísìnyí gbogbo ibi la ti ń rí ibi tó ti ń ṣe local rice unlike before tẹ́ pé local rice ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ní agbègbè wa níbí báyìí ṣùgbọ́n báyìí nìsín local rice ti pọ̀ ń ta and ó ti jẹ́ kí ó ti fún wọn ní time láti mọ̀ pé ehm, láti invest more lórí agriculture. lórí tibodè yẹn mo support ẹ mo mo gbà wọlé àbá yẹn wà ó ṣe dáadáa gan because tá a bá rí táwa Nigerians gan bá rí àwọn other countries tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ lénìí kì í ṣe pé wọ́n bẹ̀rẹ̀ wọn ò develop wọn ò dìde lọ́jọ́ yẹn àwọn náà ń ṣe é ni so mọ́dẹ̀ ṣe ń ṣe é làwọn náà wá jẹ́ ẹni tó yẹ pé Nàìjíríà náà lọ ń sásá bẹ́ wọn lénìí so lórí ibodè yẹn ó ṣiṣẹ́ fún ètò ọrọ̀ ajé wa lọ́tọ̀ torí gbogbo àwọn kan míì tó yẹ pé a máa ń ṣe ní orílẹ̀-èdè wa yìí táwọn èèyàn ń gbà á yẹn ní ti tó bá ti jẹ́ ti nàìjíríà àwọn èèyàn máa ń bìlì pé fake ni pé kì í ṣe original pé kì í ṣe nǹkan tó ṣe and two ó dẹ̀ tó help security wa torí ta bá wò ó látìgbà tán ti ti ibodè boko haram or no boko haram wọn ò strike láti ìgbà yẹn ta bá wo last year a máa notice pé irú christmas period yìí wọ́n ti máa lọ mọ́ṣáláṣí àbí kán lọ eh, church kán ti lọ ṣe oríṣiríṣi àwọn bó ṣe ń ṣe ṣùgbọ́n this time around lẹ́nu àkókò yìí a rí i pé kò sí yẹn. tí a bá gbàgbé àjọ aṣọ́bodè nílẹ̀ nàìjíríà ti sọ pé àwọn ti pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà láti ìgbà tí ẹnu ibodè tí ó ti di títì pa. ẹ káàbọ̀ padà kó jẹ́ bí ẹ ti gbọ́ ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní sọ lórí àwọn ẹnubodè wa tó wà ní àtìpa láìpẹ́ ilé gbígbé yóò sun àwọn ará ìpínlẹ̀ èkó bọ̀ bí ìjọba ìpínlẹ̀ náà ìyẹn ìjọba gómìnà babájídé sanwóolu ti ṣetán láti ṣí àwọn ilé tuntun tí wọ́n ṣẹ̀ kọ́ èyí tó wọ ọ̀jìdínnírinwó báyìí ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti ń gbaradì láti ṣí àwọn ilé náà tó wọ ọ̀jìdínnírinwó ní ìlàkàkà rẹ̀ láti rí i pé ilé tó fún àwọn ènìyàn láti gbé ní ìpínlẹ̀ èkó kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ilé ọ̀gbẹ́ni moruf akínderú fatai sọ ilé yìí di mímọ̀ ní ibi àbẹ̀wò rẹ̀ sí àwọn ilé ọ̀hún tó jẹ́ 11b ìgbogbo scheme ní ìjọba ìbílẹ̀ ìkòròdú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti parí gbogbo ètò lórí àwọn ilé náà nítorí ó jẹ́ ìtẹ̀síwájú lórí iṣẹ́ ìjọba àná nípínlẹ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ ìpèsè ilé gbígbé bí ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ń fi ojoojúmọ́ wọlé sí orílẹ̀-èdè yìí ó ní èròǹgbà ìjọba ni láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn di onílé ara wọn lówó pọ́ọ́kú àti pé gómìnà babájídé sanwóolu yóò parí gbogbo ètò ìkọ́lé tó ti wà nínú àkọsílẹ̀ kí ilé lè pọ̀ fún àwọn ènìyàn akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ èkó tó ń rí sí ètò ìkọ́lé wàsíù akéwúṣọlá fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn òjìdínnírinwó mọ̀lẹ́bí ni yóò kó wọ ilé ara wọn lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ èkó bá ṣí àwọn ilé ọ̀hún bí akéwìṣọlá ṣe fi ìdùnnú rẹ̀ hàn lórí iṣẹ́ àwọn ilé ọ̀hún ló tún rọ àwọn agbaṣẹ́ṣe láti tètè parí àwọn tó kù láàrin ọjọ́ tí wọ́n jọ bu ọwọ́ lù àwọn ilé mìíràn ni ìjọba ìpínlẹ̀ èkó ń kọ́ lọ́wọ́ ní agbègbè ṣàngótẹ̀dó ìdálẹ̀ ní Badagry odò ọ̀nàsà àyándẹ́lú ìbèṣe ẹ̀gàn ìgàndò àti àjàrà tí kò sì ní pẹ́ parí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun amáyédẹrùn ní ìjọba ọ̀hún tún pèsè síbẹ̀. ìyàlẹ́nu ló sì ń jẹ́ fún àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn bí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti fa àwọn akọ̀wé àgbà tí gómìnà tẹ́lẹ̀ rí ìyẹn gómìnà àná Ìbíkúnlé Amósùn yàn kí ó tó kúrò bí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti fà wọ́n mọ́ra gómìnà Dàpọ̀ ló ti pàṣẹ pé kí àwọn akọ̀wé ìjọba tí gómìnà Amosu yàn ní yàjóyàjó lásìkò tí ó kù fẹ́ẹ́rẹ́fẹ́ tí yóò parí sáà rẹ̀ ní ọdún tó kọjá tẹ̀síwájú nínú iṣẹ́ wọn ó tún sọ wípé àwọn ẹgbẹ̀rún kan ọ̀dọ́ tí ìṣèjọba náà gbà mórí bọ nínú èrò ọkàn àwọn kan pé gómìnà Abíọ́dún yóò dá gbogbo wọn nù bíi omi ìṣanwọ́ pé kí wọ́n máa bá iṣẹ́ wọn lọ ní ìpínlẹ̀ Ògùn láìsí ìdádúró kankan. bákan náà ni gómìnà tún sọ̀rọ̀ lásìkò tí ó ń búra fún àwọn akọ̀wé mẹ́jọ ní Òkè Mọ̀sán Abẹ́òkúta wípé àìmọye àkùdé ní ìjọba òun ṣàkíyèsí nínú ìyànsípò àwọn akọ̀wé àti àwọn òṣìṣẹ́ náà ṣùgbọ́n ìjọba òun ti pinnu láti rí dájú wípé ó ń ṣe ojú rere sí gbogbo ènìyàn láì fi ti ọ̀rọ̀ òṣèlú tàbí ẹlẹ́yàmẹ̀yà ṣe ẹ̀wẹ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí máa ń pààràrò láti lè rí ipò kan gbà pé òun kò ní ọ̀rọ̀ ìdákọ́ńkọ́ kankan pẹ̀lú ẹnikẹ́ni kó tó di wípé òun fi wọ́n sẹ́nu iṣẹ́ pé ẹnikẹ́ni lè rí ìgbéga láti ara ojúṣe àti mímú iṣẹ́ wọn lọ́kùnkúndùn tí a kò bá gbàgbé gómìnà àná aṣòfin ìbíkúnlé amósùn ló yan àwọn akọ̀wé ìjọba méjìdínlógún àti àwọn ẹgbẹ̀rún kan òṣìṣẹ́ ó sì ṣe àgbéga fáwọn ẹgbẹ̀rún márùn-ún lásìkò tí ó kù díẹ̀ kí sáà rẹ̀ tẹnubọ epo lọ́dún tó kọjá. ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú.